ẹ ṣe gan ni látòrí ìyé Fọláṣadé mọ́mì mi ní yí ohun mi ò torúkọ yẹn pè títí dé ìyé Adéṣọlá àdẹ̀yẹ ìyé pé ìyé Folúṣọ́ gbogbo wọn ni wọ́n máa á yèyí adébíyí máa ń kó sí orí mi gan ni tó bá ti wọbẹ̀ ó máa ń wú ni màá ní ṣébi náà ó ní wọ́n ṣe máa ń ṣẹ́jú mọ́ mi bàbá lórí ojú yẹn ojú yẹn máa ń lẹ̀ gan ni ìyá tí mo ti rójú yẹn lára bàbá ni mi ti lọ mọ́ lórúkọ jésù lè bàbá mi ẹ ṣe gan ni thank you to all the family members and to the very beautiful princess of the source, very bona fide first before any. God bless you. Uh, she's Iya Aminiye, you know, she's my husband's heart. Princess Adiola, God bless you. I am so honored, Amy, no, ah ah, y'all call me ẹ ṣé gan ni God bless you God bless you God bless you thank you for coming all the way from Abuja ẹ̀ríkì ẹ̀kì déédéé ní ojú yẹn wọ́n á yọjú sí mi ah ah thank you and to all the princesses of the source ẹ̀yin tẹ máa ń múlò bàbá tó tẹ máa ń fi sọ́ọ̀sì sínú ata wọn tẹ máa ń jẹ́ kó ní Yorùbá flavour nú tó máa ń ní pẹ́pẹ́ ẹ ṣe gan ni god bless you orí yín mo kí ẹ pé bàbá kan rárẹ̀rìn mú sẹ́yìn ó wọlé sí wọn lára mo rí gbogbo yín o god bless you mrs Fọláṣadé if i'm not mistaken oh there is another daughter of Kábíyèsí in here òyìnbó ni wọ́n níjọ́ tí mo rí òun ni oh my goodness ẹ̀fọ́ ilé yín gan ni ṣe é mọ̀ ẹ tó jẹ ní òkú pé mo sì lè bí pupa nìyẹn ṣe é mọ̀ tí a bá pa gbogbo náà bí iná sì máa wà á bẹ̀rù jẹnẹrétọ̀ that's your adopted daughter Kalisi God bless you Dr. Elizabeth Jackridge you you are wonderful you are amazing in fact I just I just said or she wouldn't, and you honored me this way, and you are looking stunningly beautiful this night. God bless you. God bless you. Ẹ̀ẹ́dẹ̀ ah, eh, eh, eh, kọ̀ọ̀kan bí tí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ I don't want to take too much time but I said I must do it. Ẹ mo dẹ̀ I, lọ ọ̀dọ̀ I, wòlíì báyìí. Ẹ jẹ́ kí n sún sọ́dọ̀ wòlíì ká tó máa bọ̀ lọ́dọ̀ iye Naomi torọ́ ọ̀tọ̀ láyé wọn. Ìyá ni ìyá yẹn. Um, prophetess Mary Olúborí ọlá ń bí wọn nú mi ò pè wọ́n bẹ́ẹ̀ ni àmọ́ ọlá màmá yẹn máa bí ọ̀run gan mi. God bless you ma God bless you God bless you God bless you ẹ̀wọ̀n níyé blọ́ọ̀gì yín wọ́n máa Lord, you are Lord me. God bless you ma ẹ ṣe ẹ kú ìdìde thank you for beating the traffic and everything and for supporting and making sure we have a beautiful night today ẹ ṣe gan God bless you mo kí yín o àwọn family mi àwọn èèyàn me. God bless you But gbé irun you know you know, I would have married you if you were another man kájú kò sí kábíyèsí honestly but ẹ wà á nílé ìfẹ́ wọn wọ́n rí So, God bless you, my darling brother, my sweet brother. Oda Ife, Eshe, thank you for still staying with me and standing by me. Priscilla yata Yatabita Osheo, Monifeo. Thank you, Similoluwa. I love you so much. I love you. Thank you for representing. I can't be all up in people's faces, but you do that for me. Thank you. Thank you. Um, ẹni ìtàn, ẹni ìtàn ẹ àmọ́ tó jẹ́ kí n love kábíyèsí gan nìyẹn nígbà tí mo gbórúkọ ẹgbẹ́ oh my god àwọn tí mi ilé bọ́ sí mi ilé ẹ orúkọ yẹn dùn gan ni god bless you god bless you everyone who has come from all the queens that came from their kingdom to celebrate with me everyone who made today possible if i did not mention your name ẹ dákun ẹ má jẹ ǹjẹ if I just didn't mention your name, know that I can't spend the whole day being abi you know, but Esha for reaching me. I love everyone that is in here. Thank you for coming out tonight. Thank you for waiting and being because Lord Mayor Shegon, thank you for representing here and us all the time. God bless you, God bless you. Gbogbo ẹ̀yin bàbá àti màmá olórí. Àwọn ọba aládé tó jáde, gbogbo àwọn ará inú ààfin, ẹkú fẹ́ mi, ẹ ṣé gan ni, God bless you. Ẹ lọ́wọ́ ọ̀tọ́jú lára mi, ẹ ṣé. Thank you all, God bless you for coming tonight and I hope that you enjoy the rest of tonight because kò tí ì tán orí wà lára wọn gan ijó dẹ̀ wà lára àwọn èèyàn. So, but I just really must say thank you before everyone leaves and they did not hear my thanksgiving. Eshe Goni, thank you all. Ah, Eshe ṣe Ah, even má jẹ Ah. I must say thank you to my mother. Ah, kábíyèsí ó ní mo ṣe jẹ́ mi. Ah, ó ní mo ṣe jẹ́ ẹ máa rán mi létí mi. Ah, ẹ mọ̀ pé tí queen mother thank you for reminding me. Uh, my mom is awesomely blessed by God. She's an amazing woman. You know, she's got this aura, this love within her that radiates on the outside of her. She's just awesome. Shemo, halokunrin ni wọ́n ti mo dẹ̀ lè fẹ́ wọn máa kó wọn ní wọn lọ. Honestly, àwọn kan wà bẹ́ẹ̀. Àwọn kan wà bẹ́ẹ̀. Ó hands omi ló ṣe one million tọkùnrin bá tán lé one million ṣẹ́kù ní tóbílà àgbùyọ̀kọ púpọ̀ but truly my mom is very wonderful she's been through all the stress for me I get really agitated when things are not working but she's always there tẹ́bàlì Emi, èmi àti I don't know she's like a friend to me I don't know how to keep friends but ẹ bá ṣìṣìrí èmi àti èèyàn papọ̀ ajẹ́pẹ́ here understand the spirit me. you know sometimes i'm smiling sometimes i'm not and she's always there you know she's a wonderful woman wonderful she would serve me and do everything for me she still pampering me ẹni bí ta tún wà yìí gan màmá tún jókòó wọ́n ti ṣiṣẹ́ bí ọmọ ìgbẹ́rin náà you know mommy is just awesome she's in everywhere with the with the chef with the Money, peace adviser pastor prophetess kábíyèsí láwọn lónìí yẹn tí mo fi ń fò àwọn ló máa ń gbé wa lọ ìpàdé jẹ mọ mi ò sọ pàdé mi ni mi ò sọ. But I'm just saying that mommy is just awesome. She's a wonderful woman. Kẹ̀dẹ̀ wá wò wọ́n dáadáa, you wọ́n beautiful. Gbogbo obìnrin ló máa ń jẹ́. Wọ́n wà bẹ́ẹ̀, ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni. Kábíyèsí ló já mi sí pé wọ́n so mommy God bless you ma ẹ ṣé gan ni ẹ ṣé I must say thank you to my daddy na essential too. Um, I got his phone call very early in the morning to say you are blessed and blessed to have you as a daughter and um, we have the support and prayers. Thank you daddy wherever you are. Bami, ọmọ kẹ́yìn olóògbé èjìrí ará àṣokùn ògúnṣèyí ọmọ wọn lóńdó ẹ̀gí ẹ ṣé wa nílé sọ jù bẹ́ẹ̀ lọ agbọ́fẹ̀jọ òdo lọ nítorí alọ́ kábíyèsí wọn so àgbọ̀ǹdò púpọ̀ bá agbọ́fẹ̀ gan níbẹ̀ mo gbọ́ngàn ni bọ̀ ṣe mo bàbá sọ́lì kí la máa sọ lọ́jọ́ mi. Bàbá bàbá yà sọ ìjọsìn. Ese. Ese. Mórí. Ọwọ́ para. Ẹ̀sùn para. Àsìkò. Àsìkò. Aṣá lè ṣe yẹn. Ibẹ̀ náà nìyẹn jẹ́ mọ̀. Ó dẹ̀ ṣe kò náà ká ṣe lè ṣe oṣù kò sílẹ̀. Wọ́jọ́ mi. So thank you very much thank you all for making me smile it's a whole lot of effort ẹ pé bàbá kan máa ń rẹ́rìn-ín olóde ká pọ̀ta láìpọ̀ kó máa rẹ́rìn-ín músẹ́ ẹ̀rí òye máa ń múyàn mọ́lẹ̀ ni ó ṣe mọ̀ ẹ̀rí tí wà ìskáàsì ó skáàsì orí òkè tó ní bàbá ó skáàsì ni mm, so ẹ̀rí tí wọ́n ló máa àjọṣe ojú tèmi ṣe mọ̀ so thank you all for taking me as I am. I love you so much. I'm deeply grateful that this day is this awesome. I didn't think you would come out for me like this. I didn't how would them I say thank you to him for coming my way and making me his mother. Let's shake on him my very honourable guest Shola, I love you thank you ẹ so the music has continued. Ojúpẹ́ oníbùwọ̀ rẹ̀ bàbá gbọ́dọ̀ pẹ́ appreciation. Ojúpẹ́ oníbùwọ̀ rẹ̀